الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المتقين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين eléyìí náà ni àlàyé láti fi gúnlẹ̀ níbi ọ̀rọ̀ ọlọ́run alápọ̀lé èyí tí a wọnú ẹ̀ ní ẹ̀kọ́ tànà tí a ò bá gbàgbé ááyà méjì gbàǹgbàǹgbà ó ní atẹnubọ̀ lánàá èyí tí nǹkan bẹ̀ kí síbi ááyà kọ̀ọ̀kan rẹ̀ àwọn agbìyànjú pé bọ́yá kágbìyànjú láti jó mara mọ́ra wọn torí kí ọ̀rọ̀ náà náà jẹ mara wọn bí conversation láàrin ọ̀tún àtòsí àwọn afẹ́ já eékò lára bí lásìkò papọ̀ lánàá ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà nígbà tí ju wọ́n bá ti wá pa wa lórí àwọn àdàdúró bí ká fẹ́mí ẹ̀mí lásẹ́ lánàá àwọn afẹ́ parí ìlúkúta amokù ní àná abẹ́lọ́hun ọba tó ti tànà nírọ̀rùn kó sì tó ní ìnáà nírọ̀rùn fún wa anábí wa Yusuf alayhi salatu wa salam olùgbọ́n mi aláfọ́nlé suratu Yusuf náà láwà àyà 91 and 92 ibẹ̀ ní atẹnubọ̀ tí a rẹ̀ parí ẹ̀ anábìwá Yusuf aleyhisselatu wasalam wọ́n ti jẹ́wọ́ báwọn ṣe jẹ́ fáwọn ọba kan wípé báyìí mo sì èmi náà làbúrò yín èmi náà lẹ́ni tẹ́ èmi náà lẹ́ni tẹ́ ń palọ́ tẹ́ ń pariwo kìkì ẹ̀ èmi náà ni mò ń jẹ́ Yusuf kò sẹ́lẹ̀ mi ti ń jẹ́ bẹ́ẹ̀ èmi náà lọ àbúrò mi náà ní lẹ́gbẹ̀ẹ́ mi ní tẹ́ ń wò yìí ọlọ́run ọba ti ti dáadáa fún wa ó ti kẹ́ wa ó ti dójú ó dàbí bẹ́ẹ̀ lérò pa lélé ní ti dáadáa àtúntí kọjá abẹ wọ́n wá ń sọ báwọn fún wa tó wá ṣe wáàsí fún wa wáàsí fún wa gbígbé ẹ̀yìn náà nǹkan tí àbí débi tẹ́yẹ kí èèyàn dé láyé olórí ẹ̀ jùlọ òun náà ni ìbẹ̀rù ọlọ́run lẹ́yìn wá gba náà àti kí èèyàn ṣe sùúrù a dẹ̀ sí fún wa wípé ìbẹ̀rù ọlọ́run ó dùn sí lọ́run púpọ̀ bẹ́ẹ̀ náà ni sùúrù bẹ́ẹ̀ tí ń fi sùúrù sí lọ́run bẹ́ẹ̀ láà fi sùúrù sáyé bẹ́yìn ọ̀bá ní sùúrù kò lè ráyé ṣe o bẹ́ẹ̀ náà ni kò lè rẹ́sìn sí dáadáa náà ṣùgbọ́n tí wọ́n bá léwo ló sún mẹ́sìn jù inú ìbẹ̀rù ọlọ́run àti sùúrù máa fi gbogbo ẹnu sọ wípé ìbẹ̀rù ọlọ́run ló sún mọ́ sùúrù jù sábà ń bí ọlẹ́ rè pé ìwo ló sún mọ́ tá a fi sáyé jù lọ nínú sùúrù àti ìbẹ̀rù ọlọ́run máa fi gbogbo ẹnu sọ wípé kí lórúkọ ẹ̀ sùúrù ni òun ló fi jẹ́ sí pé nínú èdè Yorùbá àbáwọn ìran títí tẹlẹ́sìn nípìnlẹ̀ wọn tó jẹ́ Islam ẹ̀ẹ́rì pé tí wọ́n bá ń sọ pé èwo ni wọ́n máa ń tẹnu mọ́jù inú àṣà wọn a ó rí pé bẹ̀rù a rí pé sùúrù ni àwọn Yorùbá ó ní onísùúrù ni fún ẹ̀rí nǹkan wọn ò sì ní dọ́gbó níbẹ̀rù Ọlọ́run ní sí nǹkan kan ẹ̀yẹ̀ lè bá ń nù òwe wọn wa pé sùúrù làfi ta ayé bí yàn bá fẹ́ sáyé tí ọba ní sùúrù kò lè rọ́nà lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni tí yàn bá fẹ́ ṣe ẹ̀sìn ọlọ́run tí ọba sí pẹ̀lú ọlọ́run ọba ń bẹ̀ kò lè rọ́nà lọ́wọ́ bí yàn bá wá ní méjèèjì yóò ra ayé ṣe yóò tún rí ẹ̀sìn ṣe ọwọ́ àdọ́wọ́ wa tá a bá fẹ́ sáyé rí tá a fẹ́ sọ ọ̀run tó sunwọ̀n káyà mú méjèèjì ká máa mú bẹ̀rù ọlọ́run ká sì máa mú sùúrù anábìwá àwọn ẹ̀gbọ́n náà wọ́n yá gbé mi àwọn náà yá gbà fọ́lọ́hún tí nǹkan bá dára yìí ibi tí ò ṣe é takò mọ́ èèyàn gbà yín o ìgbà mí àmọ́ wà tí èèyàn lè máa kápá já díẹ̀ díẹ̀ pé a sì máa ro òun ro díẹ̀ díẹ̀ tí wọ́n bá ti bá débi tí ò ṣe é ró má bí a sì ti sọ̀rẹ́ńdà àwọn náà yá gbà fún ọlọ́run látara ànábìwá Yusuf alayhi salatu wassalam ní a ti wá fọ́lọ́hún búra lánàá نازمين بآيات أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قال لا تثريب عليكم اليوم قال لا اليوم يغفر الله لكم اليوم يغفر الله لكم وهو ní àgbà fọlọ́run wípé ìwọ Yusuf ti jù wá lọ a sì mọ̀ pé nǹkan tá a ti ẹ̀ṣẹ̀ ńlá ló dé kódà ló ti ń jẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ló ti ń jẹ́pa àti tẹ̀wọ́ náà fún wa aládùn Yusuf náà wá sọ wípé látẹ̀tùrí bàálẹ̀ ní kùn ẹ ti wẹ̀ ẹ ti yẹn kankan ẹ ní nǹkan kan ní òní nǹkan kan lọ́kàn sí ní mọ́ mo ti há dànù kó o nínú ọkàn ó ṣòro ha wọn máa yá mi o ó ṣòro kò yí sí o kí yẹn gbá ọ létí gbá títì rí ó sì dilẹ̀ sára ọwọ́ atọ́jú ẹ̀mí yìí sí ìdìbò dídí ọdún kan ó sì ọkùnrin láti gbà náà lọ́ba díjọ́ náà lọ́ba di pé lára ẹ bá yá padà lọ́ba lọ́kùnrin ọ̀hún padà lọ́ba dé lọ́wọ́ ní kódà kò sí ẹni tí sọ̀rọ̀ pé kìnnì kan ṣéṣe kódà ìgbà tí mẹ́ta ni wọ́n fẹ́ kó bò pé à máa gbẹ̀ ọmọ ènìyàn bá a ṣe rí nìyẹn ṣùgbọ́n tí yàrá bá ń lọ nínú ọ̀rọ̀ ọlọ́run tó fi jẹ́ sí pé ẹ̀kọ́ Quran ẹ̀kọ́ sunna nẹ́bí yọ̀ yẹn ni kò sẹ́ni tí ò le torí tẹ́ni tó bá kíwú tó bá le tó kíwú sunna mọ̀ lọ tó bá ní tó le tó burú tẹ́ dáhùn pé á ti le mọ̀ jù tí ọba kéwù ni yọ ìyá àgbẹ̀tọ́nù lọ́mọ bá torí pé kéwù ti bu díẹ̀ kú mbẹ́ ọlọ́run à ń bẹ̀ ọ́ owó bí kíkálukú wa bá kù sí ọlọ́run kó fi alùkùnrin tún wá sí ń bẹ̀ bídá wíìkì tí kó fi súnà náàbì tún wá sí ń bẹ̀ ìyá ọlọ́bàrà ẹ̀lẹ́mí bẹ́ẹ̀ ni wọ́n yá tètè gbà anábì Yusuf náà wá ju wálẹ̀ fún torí kú títí ọlọ́run tiẹ̀ ń táwọn rí àwọn ẹ̀yẹn rí ní tí wọ́n mọ̀ àwọn ẹ̀yẹn ọ̀mọ́ ọpọlọ tí wọ́n ní àwọn èèyàn òní mọ́ wọ́n ní láti ẹ̀sọ́ ní ìbá àárín nǹkan ìdí wàhálà mọ́ ohun aléyàwó máa yá fírò lọ́ọ̀hún lẹ́kùn máa bẹ lọ́wọ́n ọba kó foríjìn tó bá jẹ́ pẹ̀ tún sẹ́lọ̀n lára mi náà máa bẹ tó kó foríjìn yín fún yín kó sàforíjìn fún yín kó yín mọ́ níwájú ẹ̀ ẹ̀ mọ̀ níwájú ẹ̀ dé ènìyàn ẹ̀ tún mọ́ níwájú ọlọ́run ọwọ́ sọ pé. wàá àwọn àwọn ẹni tí mò ń ròyìn ẹ̀fún yìí ẹni tí mò ń ròyìn ẹ̀fún yìí ti ṣe ọlọ́run sẹ́yìn ọ̀bá mọ̀ ni a jẹ́ tó kì í fún yín ẹ ti ń gbọ́ lọ́dọ̀ bàbá wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ tún wá gbọ́ lọ́dọ̀ ìmì ọmọ náà ǹjẹ́ mi tó ti rí nípa tọ́lọ́run ó tún ju ti yín lọ́wọ́ torí pé nítorí mi rí èèyàn bọ̀rọ̀ pẹ̀lú mi ló tún wá dọ́ba ọ̀ jẹun sọ nìyẹn náà mọ́ rẹ ẹ̀rọ pé ìwọ àrẹ́wà ẹnikẹ́ni ẹnìkan sàdá àbẹ́nìkan pé ó di ṣékò lè Islam ó di ṣékò lè Islam ẹni pé ó di onímọ̀ àgbà onímọ̀ àgbà wọ́n wúra rẹ̀ pé kí ni ta lọ́mọ kíní ọ̀kọ̀lọ̀ òun lọ́yọ̀ ta lọ́mọ òun lọ́yọ̀ òun òun ti ní mímọ̀ àgbà ta ni bàbá òun ta ni ìyá òun ta ni ilé kí owó lòun lọ mọ́rù bẹ́ẹ̀ kúrò lórí bẹ́ẹ̀ ibi táàrù sí gan ní sábà máa ń wà ẹ̀ rọ mọ́sẹ́ ọlọ́run ni tí ọba tọ́jú tó wù yí títẹ́ ọlọ́run sunnatullah bọ́lọ̀ ń ti dára rẹ̀ ibi tó fojú sí ní máa gba lọ́rọ̀ máa gba bẹ̀rẹ̀ jáde ló fi jẹ́ sí pé sọ ẹnu ẹ olùkọ́ especially olùkọ́ ẹlòmíì sọ̀rọ̀ sọ́mọ ní ìpè tí ẹwọ́ ìpele dá fún wọn àwọn tó sì ní yọ dá fún gan ló lè má dá fún ọmọ tó ní kò lè dá fún òun ní àdá fún tòun Ah, ìwọ yìí ẹ̀ kò lè yé kò lè yé ah, ah, ọba dọjọ́ ọ̀la padà òun ni ọwà padà yìí àwọn àfá ńlá ńlá kọ̀ọ̀kan ń bẹ nínú àwọn àfá onílùgbà tí èsì ìbùnú jí ní ní àbí nǹkan rẹ̀ ẹgbẹ́ tó ti gbọ́ ọmọ náhùn tó wá kún fún kéwú báwọn wọ́n ròyìn tí ló ti rọ àbí tí lọ́gbà tí ó ti bá wá ní àwọn àwọn ológa ní àwọn ìṣẹ̀rí àlè <laughs> ẹwọ nǹkan ó ti wá di sí bàwá yìí ẹ̀yìn bá wá mọ náà dojú ẹ̀ tán wà máa pè ní sí bàwá yìí sí bàwá yìí sí bàwá yìí sí bàwá yìí wá pọ́pùlà ó wá ti di ṣéèkù nù hà àfa àgbà fún gbogbo àwọn àwọn náà wò jókòó jẹ́ wájú ẹ̀ ní sí bàwá yìí sí bàwá yìí sọ nǹkan ó tún ó tún ra mú pé ọbẹ̀ takò ọbẹ̀ wí bẹ́ẹ̀ yàtọ̀ sí tiẹ̀ yóò da ọmọ lẹ̀ yóò di kíni yóò da ọmọ náà á sì sùúrù bí tó lérò nǹkan síbẹ̀ ní wà àwọn àyímọ̀ta morúkọ wọn wọn ò ní bàbá ńlá wọn ò níyà ńlá ẹnìkan ọmọ yá ẹnìkan ọmọ bàbá wọn wọn kiri àwọn ẹjẹ ọmọ bàbá wọn ẹjẹ ọmọ yá wọn kiri tó ibi tí sábà máa wà nìyẹn o àbẹ̀lọ́n kọ́sà wa náà lẹ́sà o ìjẹ́ka ti tòmátò ó ti wà lẹ́sà gidi àádọ́n fi gidi nílẹ̀ yorùbá ń bì nínú lárúbáwá tó ọba ní aláhùn yẹsùn tó fi kà kò sí wàhálà ń bẹ̀ á dáadáa náà ṣùgbọ́n tí yóò bá bá ní ọlọ́run ọ̀sà lẹ́tà àfikọ́ yá lọ pé ẹ̀ta rí ọlọ́run àbí ọ sàwá lẹ́tà rere sàwá lẹ́tà rere ya rabbal alamin ya lọ jẹrẹ àgbẹ̀rẹ̀ ìkìrọ̀m bíta kí ó dílànà òun náà ni bíta tí ń sàlàyé yára yára yára yára fa níbi ayé ẹlẹ́ẹ̀kejì láwọn aláàna tó ti sọ pé ànábì gbogbo ń tẹ́ ẹ̀fẹ́ jùlọ ní ọ̀fẹ́ ní ilé rẹ̀ mọ́ ìbẹ̀rẹ̀ wa látẹ̀fẹ́ wọn àwọn kòránì rẹ̀ sí látẹ̀fẹ́ ibà rẹ̀ kọ́m látẹ̀fẹ́ náàbì Yusuf sọ́bà fún gbólóhùn yẹn gbólóhùn lánìí o látẹ̀fẹ́ àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìbá tẹnu àlẹ́wà Yusuf máa ń sẹ̀rẹ̀ sọ̀rọ̀ èyí ti lúgà táwọn èèyàn lù tẹ́lẹ̀ sáfàbàhù àyíyábàhù ní ó sọ lálàsí ọ̀rọ̀ sí ìtumá sábàbà ọlágbára já àyàbà tó bá búyàn sí ojú ẹ̀wò kòwó kóhùn mọ́mọ́ búyàn o ọwá ká ní pòtí àwọn ẹgbẹ́ nìkan wá búyàn pé ojú ẹnìkan wò kòwó kó ọ̀hún àyàbà ẹ̀nu wọ́n bá ní ẹwọ ojú ẹ̀ tó ṣe ojú ẹ̀ rògbòtò ojú ojú màálù àbí ojú ojú ẹyẹ kan tí máa tójú ẹ̀ máa tóbi ẹ̀ ọ̀wìrì ẹwọ ojú ẹ̀ tó ojú òwìrì sọ̀rọ̀ pọ̀ lágbára ah, bí ojú ẹ̀wò òwò kò lọ. àwọn ni ẹ wojú ẹ̀wò bó ṣe wíwíwí bí ojú òwìwí àwọn ìwà náà fi wò kó owó kó bí ojú àwòkó àwọn ti sájà àwọn ni ojú ẹ̀wò kó owó kó bí ojú àwòkó àwọn ti ojú ẹ̀wìwíwí bí ojú òwìwí ẹ̀rí òun ti ń di tẹ̀sírí hmm. tọ́ba lẹ́nìkan tó sanra ti ń lọ tó ní ẹ̀wò bó ṣe tóbi tó ó ti bú náà mọ́ ní ah, ìrìn lákàtà bú <laughs> tẹ̀sírí ìbùnú tẹ̀sírí ìbù gòkè àgbà níbi ìbú alábi eh, yusuf wà sọ pé látẹ̀sírí ìbà rẹ̀ wọ́n ní látẹ̀sírí ìbà rẹ̀ ikùn àti tẹ̀sírí eh, ẹ̀rọ náà mọ́ sọ mùsùlùmẹ̀ fà hal tàbí ká tiẹ̀ pé òun gangan kọ́ wà nílẹ̀ ṣùgbọ́n ibi tí wọ́n ti mú wá àti bí wọ́n ti ń yí lókè yí lọ sódò ìjẹ́ ló tiẹ̀ wà nù kùránì yìí áńsà ni pé kò sí mbẹ́ àti ìdá wà yẹn eléyìí nìkan ní bẹ́ńbẹ́ ọ̀ lè rí tẹ̀sí bí ibùkankan nù kùránì báyìí náà ló fi jẹ́ sí pé nínú àwọn nǹkan tí a máa ń fi ṣe rìsáàjì tí wọ́n wà ń bí náà ni pé pàpàdé jama àti alifáàrùn àárín àwọn awọ́ọ̀dù kan tá ara rán ta àjọ wẹ́rẹ́wẹ́rẹ́ pé àwọn gbólóhùn yìí àwọn awọ́ọ̀dù yìí àwọn gbólóhùn yìí sóràtì Yusuf nìkan ló ní nínú mọ̀fọ̀rọ̀dá sóràtì Yusuf sóràtì Yusuf nìkan ní gbólóhùn yẹn wà mẹ́ ó lé nínú sóràtì kan nìkan ẹ̀ ló fi jẹ́ pé sóra yẹn tí a bá ní sóràtù mufradati lugawiyya sóràtù ní àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó jẹ́ sí pé èèyàn máa wò tí ó sì ní síláyé ní ọ̀pọ̀ mẹ́ àti kó bí ẹ̀jọ́ ó sì pọ̀ díẹ̀ náà àpájúbálà bọ̀dá tó fi àádọ́dán eh, náà anáàlùwà Yusuf àrí ìṣẹ́lá àti bọ̀sẹ̀lá nígbà tí wọ́n practice nǹkan yìí tí wọ́n ní látẹ̀sí rí ibà àlékún fáwọn tó fẹ́ pa wọ́n tẹ́wọ́n ní bọ̀fọ̀lísìn ẹ máa lọ ẹ̀fí táwọn arẹ́rìn sí ní káwọn náà practice ẹ̀ lánàá tá a ní ká mú lọ lé ìjẹ́ láàrin inú wa tó tiẹ̀ lọ lò. nígbà tí máa jèrè àyà Quran nìyẹn ọwọ́ máa implement ẹ̀ àwọn sàbí ànínàbẹ̀ rọ́bì ọlọ́ àrùn wọ́n ń kí àyà mẹ́wàá àwọn èké mi lẹ́yìn ẹ̀dùn èlò. ẹ yẹ ká má ṣe ẹ̀tí ìkéwù tuntun lónìí ká kọ́kọ́ bí wàrà lẹ́rìn ìjẹ́ láti kọ́sẹ́ntì ọ̀lẹ́ntọ́sẹ̀ àbí ẹ̀ńtí ọ̀bàlẹ́ntọ́sẹ̀ nínú yọ̀ọ́ náwó òkìkí wò báyìí. pé àwọn ẹnìkankan ọ̀ lẹ́nìkankan tó tì wa náwọ́ bí a yọ ọgọ́ bá wà ó a mọ̀ pé màláìka tiẹ̀ <laughs> kò sí ó kankan ọmọ rẹ̀ ń tiẹ̀ sí ọ àti tọ́wọ̀ bá rìn láàrin èèyàn ayé ti bàjẹ́ ní ìsìn rìn láàrin àwọn èèyàn wọ́n fóònù sẹ̀ ò bu ọ ibẹ̀ sì máa fóònù wà lọ́wọ́ rẹ̀ ayé kan náà lọ́wọ́ a bí tá Hmm, àtìká lọ ló tọ́ọ̀bà wá lò á àti ìparí ìtumọ̀ ayá ìrìn náà ibẹ̀ náà láti wà dákun gbìyànjú pé bọ́ lọ lò anábọ̀ Muhammad ari sọ̀rọ̀ ta lọ́wọ́ practice ọ̀rọ̀ Yusuf tó anábọ̀ Muhammad ari sọ̀rọ̀ tó sọ àmọ́ nínú àwọn ìgbà wa ọ̀rọ̀ tí wọ́n mọ́ ń gbà wá wọ̀ ṣùgbọ́n àwọn wà a fi kún lẹ́gbẹ̀ẹ́ tí a fi ní a lò ọmọ ẹgbẹ́ ti lé ànábì jáde kó mọ́kà sọ̀rọ̀ láàrùn àdéhùn ọ̀sẹ̀ ó tún fẹ́ wọ̀ wọ́n tún dá padà ní Hudaybiya ọmọ onílé wọ́n lè gbóni wọ́n wá darí wọlé padà wọ́n wá darí wọlé padà yìí ìbílíjẹ́ wà tí èèyàn bá gbẹ̀sán wọ́n gba gbogbo nǹkan gbogbo àwọn tàbí gbogbo dúkìá wọn gbẹ̀sẹ̀ wọ́n fi àjẹ́ mí wọ́n pa mí oríṣiríṣi aburú ni wọ́n ṣe pẹ̀lú wọn ànábì wa lo sọlọ́lá ìṣẹ́nà wọn arántí ìṣẹ̀lẹ̀ Yusuf ìwọ náà máa rántí ìṣẹ̀lẹ̀ Yusuf gbogbo ògbà ẹ̀yẹn ló fi sáyé tó dáa jùlọ ó sì máa màfi lẹ́fù rẹ̀ ga ẹ̀ ń bá di practice ẹ̀ lẹ́fù rẹ̀ nínú ìmánì ó ti kí nìyẹn torí pé ráìtì rẹ̀ ní kọ́ gbẹ̀sán ọwájú lẹ́ẹ̀kì ní ọgbẹ̀sán àwọn kìbáàbù ní ẹ wọ́n máa ní tíra kan bẹ̀ gan ní hayatu kìbá wọ́n ò sọ kankan ń bẹ̀ fún ọdún tí mọ̀ ń sọ ìrànlọ́ àwọn kan tó jẹ́ sí pé hayatu sìgárò lè ṣe tí ọ̀gá bá ní ọ̀sùn wá máa wò pípò ló wá jẹ́ ọ̀ máa wo ìmọ̀ Ahmed àwọn àti ọ̀sẹ̀lẹ̀ sí wọ́n bó ti ṣe pẹ̀lú àwọn èèyàn padà ń parí ta ló lè fi èèyàn mélòó lè ṣe òun náà sì ń pè ẹ̀ ń lè mọ́mú kan ló ti bá àwọn ìwọ ìmọ̀mù tiẹ̀ ìrú ọ̀tún lérí ògùn ni àfáà lè mọ́mọ́ olóògùn àwọn lérí díẹ̀ ní láwà ní pupa láwà ní pupa wọ́n máa láwà ní pupa làwọn ó gbé lọ Sáàmbá ti wí ní pupa ó ti ní táwọn ó ṣe é láwà ní pupa sọ́mọ̀ pé lẹ́sù lélẹ́m ẹ̀ ti wí ní pupa ẹ̀kọ́ ti pé èsù ní tó torí àsìkò òjíṣẹ́ ọlọ́wà lò ó lò nǹkan ìtọ́lá wa rẹ̀ ọ̀sẹ́lẹ̀m ní Abdullah bin Abbas ti gba ìwà yàwà fún Ànábì mú etí ilẹ̀kùn méjèèjì ká bá ń gbàkan wọ Mákà wọ́n ti gbé wọ́n lé Ànábì kó Mákà kọ́ wọ́n ti gbé wọ́n lé Ànábì kó ní Mákà sọ́rọ̀lá ọmọ onílùwà wọlé padà mọ̀ wá wọlé ọmọkà ọmọ kàábà wọ́n wá gòkè ní ilẹ̀kùn kàábà wọ́n méjì méjì lọ́wọ́ wọ́n méjì méjì lọ́wọ́ àwọn èèyàn yẹ́ ti sá gbogbo àwọn atájú àwọn àbújá lè àwọn gbogbo àwọn àwọn èèyàn gànàgànàgànà tí wọ́n ti dalẹ̀ rú wọ́n ti wá bẹ̀ gbogbo àwọn lórí ike tí wọ́n ń so lórí ire hmm. wọ́n wá wá síbẹ̀ wọ́n ti sáwá sí kàábà pé bàbá ti lọ jù ọmọ kàábà kọ̀tà lè máa pa wá mọ́ kàábà lára ládùn ní kàábà wọ́n ti lọ súnmọ́ kàábà. gbogbo wọn ti wá wẹ̀ kálukú ti kú nílé ẹ̀ ìrẹ́ àtọ́gbá tó nílé rẹ̀ ọtí ó ti ọ̀ gbogbo wọn wá kó wá sí kàábà kàábà wá kún kálukú wá tó ń bẹ́ẹ̀ níbi àti ìmọ̀ ó ti ṣe ṣùgbọ́n bí ọba ti ẹ̀sìn kankan náà yóò pọ̀ kọ́ mọ ajáde láàrin rẹ̀ torí pé kò ní máa pa wá sáàrin ìjẹ́ wọn express ni pé wọ́n gbìyàn lórí nǹkan one two three four wọ́n máa gbìyàn wọ́n máa pa wọ́n dànù torí pé wọ́n ti ta wọ́n ti ṣe ní àdéhùn ìjì abẹ́. ànábì wa ń sọ pé. fótúbà hmm. tí wọ́n ṣe ẹ̀yìn tí wọ́n sọ ni pé àwọn tó pẹ́ fọ́lọ́run tó jẹ́ sí pé àdéhùn ọlọ́run ọba ṣe ó sì ràn ẹrú tiẹ̀ ṣe ó sì pa ẹ̀yìn kèfèrè ọ̀pá yẹn lẹ́nu mọ́ ẹnu tí a ṣe nù. Ànábì wá ń sọ fún wa pé ẹ̀yin ará Mọ́kà ẹ̀yin ará Mọ́kà ẹ̀yin ìka yìí ẹ̀yin ìka yìí ọwọ́ ní kìlọ̀ àtọ̀ yá máa ṣàrọ̀ kúrò iṣẹ́. Ẹ̀yin ará mi sílẹ̀ ẹ̀ṣẹ̀ tìlónìí. Ah àwọn náà kí ni wọ́n àrùn tí wọ́n pè Abdul láwọn ẹ̀sìpẹ̀tì kọlù kẹrọ dáadáa láwọn ẹ̀sìpẹ̀tì o lẹ́yìn bàtẹ́ ti dábúrú lọ́pọ̀ ẹ̀hẹ́n wọ́n yà ń kì wọ́n bá ń kì wọ́n náà ẹ bá bínú sí ọmọ kì ní o wọ́n bá ti kì yóò yí padà jẹ́ o bàbá tún pé àìbẹ́mẹ̀lẹ́gbọ́n rẹ ní kíníkà òun fún ní ìwáyé fún mẹ́fà lọ́fẹ́ ti tí ó ní àtẹ́lẹ̀ yóò fi kún wọ́n yà kí ànẹ́bì sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀kọ́ wà mẹ́ ìwọ́n mọ̀ máa kọjá máa lásán tọ́lọ́ bá ní ọgbọ́ sọ́wọ́ ọgbọ́ ọ̀sẹ̀ nìkan tó rí pé alágbára ó sì ti dọ́gba ó sì fẹ́ fi àjọ ó sì lẹ́tọ̀ọ́ kúkú fi àjọ sáàmà kì níbi ẹ̀ aláàánú lọ́lọ́run sí ẹ̀ ẹbí lánàá ẹnìkan sẹ̀yìn tẹ́ forí jìn níjẹta ẹnìkan sẹ́yìn náà wọ́n sọ fún abẹ́ ṣàmójúkú òfin náà ni ẹwọ́ bí kì í ṣe wá ń dá alánà ó tún dá alánà náà ó tún dá ń jẹta bóyá ṣàforíjì fún mi náà èmi náà fẹ́ràn àforíjì yìí mo fẹ́ràn àmójúkúrò yìí ní oṣù ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọwọ́ máa kì í ọmọ kì í mẹ́sàn-án mẹ́wàá ẹ kó joyè kánú ẹ̀sìn ọmọ àfi pé òní pè ló fẹ́ ẹ̀ mọ́ wọ́n ní wọ́n ní afọ̀n kẹrí ẹni tí wọ́n pé afọ̀n ṣẹ̀kíyù ní gbogbo tẹ́lẹ̀tẹ̀ wọ́n ní afọ̀n ah, kẹrí ọmọ ìyá gidi ní ọ̀hún bàbá rẹ̀ náà bàbá tó dáa bí o ti ẹ̀fẹ̀ wú lórí lára rẹ̀ yóò wú lórí lára rẹ̀ ìgbé àwọn tó ń ti bàbá rẹ̀ tọba fẹ́ mú yẹn tọba kì túrì rẹ̀ ọba wú padà tọ́dọ̀ bàbá rẹ̀ túrì rẹ̀ ọba tó wú padà tọ́dọ̀ ya rẹ̀ túrì rẹ̀ ọba wú padà sí àdúgbò rẹ̀ sẹ́wà tó padà sí ìlú ẹ̀ kò tí bó ti wulẹ̀ orí yóò ṣe kí ni yóò mọ̀ ọkọ̀ padà wọ́n wọn kọ́ díkọ̀ dókítà ó ti tó ti lágbára láti fi tó bá wò kọ́ọ̀lá náà wà sọ pé wà á náà kúrò irú ń tọ́ máa yára mi Yusuf sọ fáwọn ọmọ àwọn ẹ̀yà rẹ̀ ń jọ kìíní àná àwọn bákan rẹ̀ ń jọ kìíní àná lèmi náà wọ́n sọ fún yín pé. àti àtúntì ìgbà á lè fi fún ọmọ ìlera wọn èmi náà ní ti bí máa mo ti forí jìn pátápátá mo forí jìn ẹ máa antum tó làpá ẹ antum tó làpá ẹ̀yìn rí wáyà tó wà sábẹ́tà náà pé kó tó kò sínú ẹ̀yìn lòun tiẹ̀ ẹ antum tó làpá. ẹbí kò sí wàhálà mi ò ní ti bí gbogbo ń tẹ́ ẹ jẹ ẹ máa jẹ àjẹgbé àjẹgbé ní gbogbo ń tẹ́ ẹ jẹ ẹ máa lọ ọ̀rọ̀ dáa ní ní mọ́ọ̀lù tí wọ́n máa kà ní tí ń lérí gan pé hàn ah, yẹ òní lónìí jẹ́ ẹ máa mọ ní tí wọ́n pè ní èmi tí mò ń jẹ ọmọ tẹ́ rí ìdá mi kì í sórí kan ló lè bẹ̀lẹ̀ ẹ̀kan ẹ bá kú rí mẹ́wàá jọ yọ lọ ni kálukú náà ti ń bẹ̀rù pé hàn ọkùnrin tá a lé lọ́dún ti dé níjọ́ tí ọlọ́njọ́ kìíní àná náà gan ọ̀dàlẹ̀ rù ó tún wá dé báyìí pẹ̀lú tẹ̀mùkín ah, ojú wọ́n rí Ah, Umar wa sọ pé ó ní ogún ti bò mí lójú ẹ̀sìn nígbàtà nàbí sọ̀rọ̀ sọ̀sọ̀ yìí àìbúlá ah, ah, wà ń gúnlẹ̀ á lọ òjúṣẹ́ ọlọ́run ẹ̀yìn jọ àti ẹ̀sọ́ pé bàbá ìyàtọ̀ yẹ ká fi jẹ wọ́n káyé sí fífí níbẹ̀ ẹ̀bà wínú ẹ̀tọ́ láyé wọ́n mọ́ lọ gbogbo dúkìá wa nǹkan wa jẹ́ ti lò gbogbo ẹ̀ wọ́n tó fúrí ogún ti bò òun ibi ojúṣì ojútì ní o kéde bọ́ ọ̀hún wúra rẹ̀ pé ọ̀hún wúra rẹ̀ pé á kí má ní oṣù alọ́lẹ̀ tó báyìí. ẹ wo bí àná ti ti lọ ìdóhùn ajá sí tòun ó ní oògùn wa bọ òun kí lọ́wọ́ fẹlẹ̀. ó nígbà tá àwọn ọmọkà òun ti sọ fún gbogbo wọn kọ̀ọ̀kan pé ẹ wulẹ̀ ẹ ti kí ni ẹ wulẹ̀ wò kè olóò ti halẹ̀ fún wọn pé ẹwú lẹ́rù kì í onílò jẹ́ olóò wá wò pé ah sáwọn kìíní òní a máa bú mi pé ẹwú lẹ́rù kì í onílò lè jẹ́ ogun bo àti ogun a máa bo yẹn fojú bá ń tiyàn gbà ó mọ̀ lọ́jà amalé olóògùn bo òun dojú jì. نعم ولما قال رسول الله صلى الله عليه وسلم قال استحييت من قومي ó ní bàtí ànábì sọ ń tọ́sọ olójú à ń tì ń kú ń tún ti halẹ̀ ẹlẹ̀ ẹ̀rù bá kò sí wá kàn ń abúkú ti kàn wọ́n á náà máa mọ̀ wípé tí ẹ yàtọ̀ ànábì ọlọ́run ní Yusuf wíì sí ànábì ọlọ́run ẹ wò lébi léwu dú ànábì ẹgbẹ́ wọn mọ̀ fún àkàtọ́ọ̀bì kí wọ́n mọ̀ fún àkàtọ́ọ̀bì lọ́sọ̀ ń tọ́sọ nìkan gbogbo sàbí náà lọ́sọ̀ ṣùgbọ́n mọ̀ fún àkàtọ́ọ̀bì lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ jáde tó gbogbo èèyàn mọ̀ pé ó ti dé ooo <laughs> ó ti dé ooo ẹni náà ti dé wọ́n mọ̀ níbi tiẹ̀ ọ̀wọ́n á rí àwọn àwọn tàbí òkun táwọn náà wí nìyẹn torí fún ìtànàbí ọlọ́run lórí pé lẹ́fù tí Yusuf lò ń bẹ̀rù lẹ́fù àwọn ànábì ọlọ́run èèyàn lásán tí wọ́n bá lò ó tú láti ara rẹ̀ nìkan ó lè má bẹ̀rẹ̀ lépe o kódà ó tó máa gbàgbé wọ́n tó máa rán létí pé kẹ́ẹ̀tì gbàgbé pé ní ládùúgbò sí báyìí oríṣìí o tún lè máa bulẹ̀ kọ̀ọ̀kan pé àbẹ́ẹ̀ náà ló ṣe ń jẹta bẹ́ẹ̀ ha lẹ́sọ̀ pé látẹ̀sílíbà lẹ́ ẹ máa sọ pé látẹ̀sílíbà ma kọ́ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ wọn yẹn mẹ́sìn ìdí àti àwọn òbí ọgbọ́dọ̀ sọ mẹ́sìn ìkú làyè ẹnìkan ti nǹkan tí ọ̀dà tuntun wá bá wí ọwá fẹ́ bá wí ọwá rántí pé ah, látẹ̀sílíbà ọ̀nà ọ̀rọ̀ tí Yusuf sọ fáwọn ọmọ ìyá rẹ̀ ó náà máa sọ fún rẹ̀ nínú ní bọ́ọ̀ nínú ọdún kan ló bá tún nǹkan tí ọmọ èèyàn kí ló sì bẹ́ẹ̀ náà ló ṣe ní lọ́dọ́dọ́ lọ mọ̀kọ́mù yẹn lè bí ẹ̀ fà ibi tí wọ́n gùn lọ nìyẹn tí wọ́n mọ́rò orí gùn lọ́dí ọ̀la rẹ̀ ẹ máa nínú wa bá ta ní lọ́wọ́ ló ó má bẹ̀ ó má ara nígbà tí àwọn tàbí gùn tó jẹ́ sí kí lọ fáwọn tẹ̀tẹ̀ sálọ ẹ̀ka lọ ni wọ́n wà ló kòlè ọkà máa túlẹ̀ àti ara yẹn náà tí mo fẹ́ gùn wa gbogbo àti ara wa láti gùn àmà sì ẹ̀sìpẹ́ẹ̀tì pé àbárí gùn àtàfà rẹ o àti ṣéèkù rẹ o àti ní mímọ̀ lákàtọ̀ tí wọ́n ní kò sí bá àlékún tí ọ ó ní bò àlékún ah, kò sí fi rí pé oh, àwọn àfáà náà ni wọ́n wọn ò jẹ́ ànábì Yusuf tó wá jẹ́ ànábì ọlọ́run ìjẹ́ ànábì ọlọ́run ṣùgbọ́n àwọn àwọn sílẹ̀ àti ara bá abẹ́gùn abẹ́gùn abẹ́gùn abẹ́gùn tó bá mi fẹ́ jábọ́ ó tún pọ́n <laughs> kò sí ní ọmọ jábọ́ bàbá ọwọ́ ọmọ jábọ́ o ànábì Yusuf ayé sọ̀rọ̀ àtùbọ̀ sàájọ́ tó sọ pé láti àtìlẹ́bà alẹ́ kò bí wọ́n lè rí bá kí a fi láyé tán ànábì Muhammad alẹ́ sọ̀rọ̀ àtùbọ̀ sàrám nígbà tí wọ́n sọ pé láti àtìlẹ́bà alẹ́ kún òbí ara mọ́kà ìwọ́lẹ̀ fẹ́ lọ́bi jẹ́ pípé nǹkan ìdábì dánwò láàrin ó tún ti gbé ti Yusufu èèyàn mélòó ni Yusufu ṣe bẹ́ẹ̀ díẹ̀ lásán mélòó gbogbo wọn wá wo iye nìyàt hundred tẹ́nẹ̀bì ṣe sọ́nà bá wà rẹ̀ lórí ìdí eléyìí eléyìí ni ìtumọ̀ láti ẹ̀sìn yìí bá rẹ̀ káàdì ayá قيل إنها السبب في وقت هذا وانا ده بقى بيقول لي من بره سورة يعني ما تقول لهم أبان فأقوين نخص عليك نخص عليك لو أنا نخص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن أحسن القصص وإن كيسي القصص الحسن أحسن القصص وإن يكون قصة دعته دايما sẹ́mọ̀ bá sọ fún afẹ́ tí sọ lárúbáwá ni ṣùgbọ́n yorùbá náà ti ń lò kísà ọ̀pá kísà àrí ọ̀pá kísọ̀ kísọ̀ lárúbáwá tí yorùbá ń jí lò ọ̀pá kísà àbẹ́ ìgbọ́ ni ọ̀pá kísà ẹ̀yìn ọ̀pá kísọ̀ wọ́n ní kísọ̀ tó dáa jù láì mẹ́rin wọ́n ní kísọ̀ tó dáa tọ́dá jùlọ kíso ń pọ̀ kíso tọ́dá gbogbo kíso náà gbogbo náà kí lọ́dá ṣùgbọ́n ìtọ́dá jù ìtàn Ànábì Yusuf àyẹ̀sára wọ́n wá ní tí nǹkan bá ti jù náà kíní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò sí ibi àwọn yòókù lọ́pọ̀ wọ́n wá ní kí ní táwà nínú ẹ̀ tí a nàbí Yusuf sọ pé qala la tasriba alaykumul yawm wọ́n láyà ẹ lọ́sọ́ jù bẹ́ ọ̀rí àwọn ìmọ̀ wà káàkiri bí la tasriba alaykum mọ́tọ́ fún pẹ́tẹ̀ sí ibò sínú wọ́n kò sí nínú gbogbo ìtàgé ń bẹ̀ kò sí kò yòókù a máa bá ń tọ́jà ń bẹ̀ ṣùgbọ́n tọ́jà jùlọ bí ewé ilé àlebà ń bẹ̀ wọ́n láti rí ẹni yẹn. gbólóhùn wal yawm ti bẹ́nu ayà pé látẹ̀sọ yí bá ara ikú múlé yawm. gbólóhùn wal yawm ti bẹ́ẹ̀ ó lè ṣàǹfààní nǹkan méjì nínú tafsir yọ́ máa wúlò fún nǹkan mélòó ní nǹkan méjì. alákọ̀ọ́kọ́ àtẹ̀kìyí káklọ̀sì ìyẹn ká so kọ́ ah, ká club ká fi kọ́ ah, kí ni tó máa tẹ̀sí yìí àwọn ah, ọ̀rẹ́ ká dé nǹkan á dé nǹkan yẹn ni pé àtúlẹ̀ àlèyàn ń sọ pé adé ọ̀rọ̀ tí ànábì Yusuf ń sọ ń bẹ̀rùn àyè sọ̀rọ̀ adé mọ́bìkan àjẹkọ́ jáde kó mẹ́rin bákan náà lè wọ́n mọ̀ tó ń sàǹfààní nǹkan kejì kí nìkan lẹ́ẹ̀kì àtàkì ìkan pamọ́rọ̀ tààrà kọ̀ọ̀kan nìyí. لأن النصف حكما ولا بد له من تأويل الأحكام فلما نفع عنه تثبيت ذلك من إيمان المقابلة ومما لا ينبغي للحكومة أن يكون احتياطا بسبب قراراتهم عدم المعارضة إذا وقع في والثبات لا كان ولا يكون اليوم فلو لم يكن اليوم لكان الوقت وكان الوقت لكان الوقت وهذا غير لائق غير لائق لحكم عادل jẹ́nà ní kó tẹ̀kìyìn anábìyí yóò fún fún dèjì onílàádẹ́ ìjọ́jọ́ yóò wà ní kó jẹ́ ń tó fún wa anábìyí sọ pé ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin abọ́kàn mi gbogbo ń tẹ́ ṣe tí ọ̀dà ẹ̀tìjọ́ máa lù ó ẹ̀ lọ kó wa ẹ̀ dára lù mí padà ṣùgbọ́n o lábẹ̀fìrí bá alaykum al-yawma òní yìí nìkan òun náà ni mo fún yín ní agbára yí pé gbogbo ẹ̀fẹ̀fẹ́ tẹ̀mí mo ti parẹ́ tẹ́ bá tẹ̀mí lọ́la ọ̀fà ìka ọ bá tẹ̀mí kí ni gbé àwọn àgbàgbé látẹ̀sírí ibà ààrẹ ìfún ìyọ́ ìjọba ni ẹgbẹ́ pé mẹ́sìlì ọmọ àbájọba náà àbúrò rẹ̀ tó bá dẹ́sẹ̀ kọ̀ dẹ́sẹ̀ ara ilé ní tó bá dẹ́sẹ̀ kò rúfin ìjọba kan wò ìjọba kan yẹn àtàrà ilé rẹ̀ àtàrà àta lábẹ́ òfin ìlú sàwà déédéé ni wọ́n níjọba ọba tí ìpàdé bá wọn òlégúnlẹ̀ ayọ̀ láyé òlégúnlẹ̀ ayọ̀ lálùkìyàmà ọjẹ́yà níwájú ọlọ́run nílọ́bà tó fi jẹ́ sí pé mọ́jẹ́ ayà lọ lórí àkókò wa kò sì mọ́ tó ọwá ní láti fi ríbà ààrẹ ikọ̀mọ̀lẹ́ọmọ ẹ̀rọ anábìyà Yusuf yá dé torí pé àwọn yìí padà bọ̀ wá

ó náà yà fi fi pé ló fi jẹ́ sí pé gbogbo òfin tíjọba bàbá ń gbé kalẹ̀ èyí dàárò oòrùn síwájú oòrùn sẹ́yìn torí pé àwọn arúfin pọ̀ ń ta tó ọba gbé kalẹ̀ tó bá ilé lánú báyìí wọ́n wọ̀ bẹ̀ òfin náà wọ́n ti fún ọba jù gbogbo àwọn lọ́yà yẹn gbogbo àwọn lọ́yà yẹn ní tí wọ́n máa wá kiri nìyẹn àwọn obìnrin lọ gbé constitution jáde ìwé òfin látara ìwé òfin ìlú ibẹ̀ ni wọ́n ti máa wọ́n ọ̀nà àbáyọ fún ẹni tó dẹ́ṣẹ̀ ìgbé òfin nàmbà kìnnìkan kìnnìkan slash kìnnìkan ọ̀sọ̀ báyìí ọ̀rọ̀ tẹ́ sọ́mbẹ̀ yẹn àwọn tẹ́ wí yìí àwọn tí ó ntẹ́ni yìí ṣe kọ̀wọ́ bẹ̀ torí pé ntẹ́ sọ ní nkàbá nkàbá nkàbá nkàbá ẹ ti mẹ́ǹkà nkà tẹ́ fẹ́ ló fi jẹ́ sí pé ẹni tí ó bá gbó òfin kalẹ̀ àbíkọ́ padà sínú òfin ọlọ́run bí nàìjíríà ti tóbi tó yìí òfin ìbẹ̀rù sí ìgbé ìbí kan mọ́ sọ lánàá fún wa àbíjẹta olórí ìnàkí àtolórí olórí ìnàkí àtolórí àáyá àtolórí ọ̀bọ ẹni tó jí orí gbé tí wọ́n sì ká máa lọ́wọ́ wọ́n sì gbé lọ sí kóòtù wọ́n sì ní oní àti gbà lọ́yà torí pé àwọn gírígírí náà ṣe meeting association of gírígírí náà ń bẹ̀rẹ̀ ah, wọ́n sì máa ń bẹ̀ wọ́n sì meeting Ah, ọ̀rùkún ọmọ ara wọn ó lè gbogbo oníṣẹ́ burú lọ́mọ ara wọn nígbà wọ́n ní bí wọ́n ti kíra wọn yẹn wọ́n pàdé níta ní àti ara wọn lò ná. wọ́n wá gbé wọ́n pàdé rẹ̀ wọ́n wá gba wọ́n wá lọ sí court wọ́n wá gba adájọ́ dúró lẹ́nu pé má ti dájọ́ o olúwa òun ní kọ́sọ́mà ń gbé lọ́wọ́ yìí ń tó gbé kìí ṣe ilé èèyàn nìkan ní máa rí ẹ gbọ́dọ̀ sí ìdájọ́ olúwa wọn torí orí èèyàn kí èèyàn orí àyá ojorí èèyàn orí ọ̀bọ ojorí èèyàn orí lágídò ojorí èèyàn ọwá ń kà á ah, ẹ̀rù bá náà ẹ́ ń dáná yẹ ká lóòótọ́ o á lọ test orí yẹn ní lab <laughs> àwọn ológérégéré ti tẹ́lẹ̀ láàbù wọ́n ti tẹ́lẹ̀ síbi láàbù kalẹ̀ pé ń tẹ́ kò ní fúrí ọ̀bọ yìí tí wà òfin wọn gbé wà ìlúkù ọlọ́run gbé wà náà àtẹ́ ń wọn wọn náà wo gbogbo bí oṣù kásẹ́yìn àti ọmọ takora wọn ẹnìkan pàṣẹ yìí <laughs> ìyàwó ń jà wàrà lù ládàra bẹ́ẹ̀ à sínú méjì bá ń jà orúkọ bẹ́ẹ̀ ló jìyà òfin ní jì wà ní jẹ wá ń yà òfin kì í ṣe òfin ọlọ́run ló fi jẹ́ sí pé òfin ọlọ́run ni ànábì Yusuf gbé wa àìsàn lọ́jọ́ kó dè é ó ní lára bẹ́ẹ̀ fún ìbá alẹ́ yìí tó ń yọ. tó eléhùn ìtumọ̀ tẹ̀kíyè náà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì àtàkì náà ni wọ́n kan pa mọ́ wọ́n ní ẹ̀yọ́ ń mú àǹfààní àkọ́kọ́ tó mú bẹ́ẹ̀ àǹfààní kejì ní bí wọ́n máa sàǹfààní fi confam wọ́n fi confam mọ̀ bó o ṣe jẹ́. lẹ́yìn ìgbà tó ti sọ fún wa pé ẹ̀ẹ́dẹ́sẹ́ o mo ti forí kíni o ọwọ́ àti òní o fi stamp ẹ̀ pé mo fi bí àtẹ̀yìn lọ pé lónìí ìjẹ́ ah, ẹ má dá òṣèlú òní yìí nínú àmọ́jọ́ òní ẹni àmọ́jọ́ òní sílẹ̀ ní wọn bá tún fẹ́ máa sọ nǹkan tẹ́ ẹ sọ this guy ọ̀n kìíní kan month kìíní kan day kìíní kan hour kìíní kan ọsọ báyìí ọwọ́ àti àlè yóò wọ́n fi ọfi lù ló ń tẹ̀ wọ́n ní àpẹẹrẹ rẹ̀ wá pọ̀ náà Al-Qur'an Suratul Baqara sí Qur'an ní àyà 249 ọlọ́wọ́ bá sọ pé padà ń mẹ́já wàjà òun wà. wàjà wàjà òun wà wàjà sí àmàlùmáàlù nípa tí ànábì wa Dawud àríṣàràṣùn sẹ̀dá tí ó ń lọ sógun àwọn tí wọ́n wà pẹ̀lú wọ́n jẹ́ ìpín méjì àwọn kan sọ pé láàkọ́kọ́ta láàrin ìyá kọ̀nfàmù David bọ́ọ̀ <laughs> agbára wọ ká jálúta jálúta ìyá apá ọ̀ká ẹ́ òmìnira tí wọ́n ga bí òkú náà tani ọwà ah tí lè bá fún wa lẹ́pa kan báyìí <laughs> èèyàn èèyàn roll the ball ni o lásán bèlè kó tó ń gbé dà lọ́wọ́ ah látọ́ ọ̀tà lànà lè yà wọn. tàbúrú nù ṣíṣẹ̀rí lè máa yí dà áyà kẹta ọlọ́run bá sọ pé láàrin áyà kẹta lọ́wọ́ parí ó ní máa kò لكم وأنزل عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا Islam ti pé with confirmation ọlọ́run tó tún stamp rẹ̀ kó tó di pọ́ sọ́gẹ̀ ó ní aliyahu ma ẹ̀dẹ́ ìtì ẹ̀ aliyahu ma ẹ̀mọ oṣù ẹ̀ aliyahu ma ẹ̀mọ ọdún ẹ̀ aliyahoma ẹ̀mọ́bi tẹ́ wà aliyahoma ẹ̀mọ́yẹ àkókò tẹ́ wà ìyẹn ni wọ́n rúnra kàtó àbúrò bí ala ẹ̀ ló fi jẹ́rìí pé ìyahoma àrọ́fà aliyahoma ń ló fi jẹ́rìí pé wọ́n kàn fún amẹ́nu. اليوم أكملت لكم اليوم أكملت لكم دينكم وأتممت يغفر الله لكم بلون يا اوكي سكايا بات دوان اوكي سكايا بي انفورميشن ميجي دي لاسارا يفالانا كاتما يابي والاول كقي الله اقق لا دوا ان الله سمج اذا نبي انا يوسف سادوا اسمان يغفر الله لكم يغفر الله لكم في قراءه ọwọ́ àdákẹ́ ọwọ́ àgbàgbé aliyahun kìrá àkànni ṣùgbọ́n kìrá wọ́pù tó dáa jù oníkọ̀ọ́lọ́ pé kọ́ọ́lọ́ látẹ́fẹ́ ìbá ààrẹ ìkómọlẹ́yàwó ọwọ́ àṣàdọ́ àfọn pé òun ló dáa jù ìhùn náà ọ̀rọ̀ ní òun kò sí ìdí ọ̀lọ́ mẹ́ òṣùgbé ìtọ́ dáàjì náà lásán ẹ̀hán yẹ dúró lọ́rọ̀ lẹ́kùn wọ́n ní ìforíjìn a máa fa àánú ọlọ́run tọ́lọ́ máa foríjìn ọ̀ kò gbọ́dọ̀ máa fi ọ̀ tọ́bí kò gbọ́dọ̀ láti ní kí mm. mo sọ kòrán lọ́jọ́ bẹ́ẹ̀ ó lè rí gbòòfò ráńdù kan mọ́yọ̀rá táyé àti kí ni òwe méjì Ah, ìgbé ní gòfúrán ìkara wọn ní kíni aláhùn tí kara wọn bá ti pamọ́ kò sí ìgbín nìyẹn láti gé kú yóò sì kù tó bá ti láforí jẹ ọlọ́run kò sí èmi má ìkẹ́ ọlọ́run gbà bọ̀ náà ni ó fa tí ó fi fa ayà yìí tí ànábi yóò fi sọ pé yọrùbírù lọ́ọ̀hún lakum. yọrùbírù lọ́ọ̀hún lakum. nígbà tí ẹ ti wá sí ẹ́ńjìn tí ó fa rahama wa ọ wá ní. wọ́n wà láwọn sọ́dọ̀ 199 yẹ́pọ̀ náà lùkùrán dáadáa 199 ọlọ́run ọba nígbà ní tó ń máa kúrú. الإسراف إن الله غفور رحيم غفر ورحيم غفر ورحيم طب سورة المزمل آية 20 المزمل آية 20 الله ما ضروا وما تقدموا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله wọ́n ní kẹ́ẹ̀sọ pé wọ́n tẹ́wọ́n lọ kí lọ parí sí Àtàrọ́bùn àyà 14, ṣọ́rọ̀ tó tàrọ́bùn àyà 14, ọlọ́run bá sọ pé wà ní tààkù wà tààkù àwọn ọmọ فاكت وإن فاقوا وتصلحوا وتغفروا فإن الله غفور رحيم هذا بعد تغفروا يا إمارتي رحمة فإن الله فإن الله غفور رحيم وهو أرحم الراحمين وهو أرحم الراحمين نعم. هذا الكلام موضوع من أبي يعقوب وانظر إلى الآية náà wọ̀húwà arhamar rahimin wọ́n ní gbólóhùn sí Yusuf sọ nípa ya ayà yẹn pé wọ̀húwà arhamar rahimin gbólóhùn yẹn àwọn ànábì ọlọ́run máa pọ̀ ṣùgbọ́n a lè nù ní ọwọ́ mú lọ́wọ́ wọ́n máa púpọ̀ dáadáa ọlọ́run fún wa ọlọ́run fún wa tó ń ti bẹ́ẹ̀ náà àgbàwá wòye sí àwọn gbólóńpọ̀ kí wọ́n jáde nílé ilé àfa tí wọ́n bá jẹ́ pé lábájá àfa bàbẹ́ àfa bàbá bàbá rẹ̀ àfa kìnnìkan àwọn kankan ẹ bá lọ́dọ̀ rẹ̀ tẹ́ẹ̀ ní bá lọ́dọ̀ ẹni tí bàbá rẹ̀ ṣe àfa ní àwọn nǹkan tó bàbá rẹ̀ náà gbà lọ́dọ̀ bàbá tí wọn bàbá tí wọn náà gbà nítẹ̀sí ẹ bá tí ó ti wà lálẹ́ nínú ọ̀rọ̀ nínú òṣè nínú ìjòkó ọmọ ìfúnná ti ọkùnrin kan abáwà ní bá mọ́kà àdúmọ̀dé làwọn àti abáfẹ́ jẹun abájókòó jókòó àdínẹ́lùwà Muhammad sọ́lọ́lá ọ̀pọ̀lọpọ̀ yóò jókòó jókòó àdínẹ́lù àwọn ìwé tó jókòó yágayàga sí ìjókòó àwọn ará kìíní ìjókòó ànẹ́bí ọmọ náà ọmọ <clears throat> abájókòó abágbóúnjẹ abájókòó òun bá ń dẹsẹ̀ gbọ́rọ́ èmi bá jókòó ah ẹnì kan kan sọ̀rọ̀ aláìjẹ́ lọ wọ́n ọ̀yá tó di ní ọgbọ̀n àtẹ̀jú ah ó ní àlejò amáma mẹ́tì tó máa fa tí kì máa fa ilé ìfúnni gbọ́n tó mìíràn rèé o ọ̀rẹ́ olùsáwọ́ bẹ́ẹ̀ ti jókòó látòlẹ́ rẹ̀ pé àwọn ọmọ àfáà mẹ́mọ́ jókòó bá wọn ọ jẹ pàtàkì sọ ẹ̀bẹ́yìn ṣe jókòó bí ọ̀ṣẹ́ jókòó rí wọ́n ti fún ọ ní bílálà látẹ́yìn pàtàkì tó gùn gidi dára wọ́n á jẹ àlọ́rùn rẹ ló ṣe ọkùnrin yé kí ló ṣe ẹ̀ṣọ́ jókòó àṣẹ ìdáhùn ló jókòó <laughs> jókòó àṣẹ́bì jókòó àṣẹ́bì yíṣe kí òun gan-an lábẹ́ jókòó lábẹ́ kí òun jókòó أنت رب إنت أعطيتنا نجاة نبوى يوسف عليه السلام قل وهو أرحم الراحمين وهو أرحم الراحمين أبو نجاني gbólóhùn yìí ǹjẹ́ ní ọba ń lébi dáàmì pé ó ti kí ni ọba ń lébi anábì yàkó ó ti sọ́rí ẹ̀wọ̀ sóràtù Yusuf bákan náà àyà 64 àyà kí ni 64 قل قال هل آمنكم Alábìyí tó bẹ̀rẹ̀ àtọ̀ yí pé ìlà tẹ́kùrí ìgbà ọjọ́ náà bí ọlọ́run tán ó tún wá bá nílé orí nǹkan ọlọ́jọ́ wa náà bá dáadáa ń lé tiwa náà ọlọ́run tí alẹ́ tí ó bá dáadáa ń lé ah, wa hmm, táwa ní ó sì gbà sára táwọn máa lò láti máa fọn ká ọlọ́run tó bẹ̀ fún wa náà. eléyìí tí ànábì Yusuf sọ pé wà wúwo arhamur ó ní ọlọ́run ọba lọ́ba tí má kẹ́ẹ̀yàn ju gbogbo ẹ̀ tí má kẹ́ẹ̀yàn lọ wọ́n nínú ọ̀rọ̀ ló fi wá sí kẹ́nikẹ́ni ń bẹ ìgbẹ̀kẹ́ni má ní o kẹ́nikẹ́ni ah, aláàánú ń bẹ oníkẹ́ ń bẹ ah, màláìka aláàánú ìfìran ìwà wà lórí. ń bẹ confam kẹ́nikẹ́ni ń bẹ confam ìwọ náà mọ̀ pé orú ní kẹ̀kẹ́ ló fi dé káyè rí ọlọ́run bí ẹ̀bá ọlọ́run rẹ̀ sí ọ̀nà ẹ̀ ó ní wàhúwà arhamur rahimin nígbà wá ní oníkẹ́ńbẹ́ aláàánú ń bẹ ìwọ náà wà jẹ́ kan láàánú sọ̀fẹ́ràn àánú gbà ìwọ náà sanú ìdájúfẹ́fẹ́ kan jẹ́ àánú Eh, ìtàmùlọlé nù ọ̀rọ̀ alhamdulilayi ní ìwọ náà jàlá nù ó ti mọ̀ pé rahimu náà pọ̀ ṣùgbọ́n aláàánú jù lọ́lọ́lọ́n oníkẹ́jù lọ́lọ́lọ́n ah, ìwọ náà wà jẹ́ kan nínú àwọn tí máa kẹ́yàn tí máa sáà ní ìwọ náà jẹ́ kan bẹ̀ anábì àrí sọ́rọ̀ àti ọ̀sọ́ ní rahimu náà yarhamuhumur rahman tọ́ bẹ́rẹ̀ àánú gbà ní ìwọ náà sàánú Sanu, o àmọ́wòrán rẹ pò lè kẹ́yìn ẹni títí ẹ dáa títí ẹ dáa jùlọ ń bẹ̀ ìwọ náà sànú ẹ̀ irhamun fil ardh ẹ̀jẹ̀ sóògùn káàkiri tí ẹ ta eh, wẹ̀sẹ̀ káàkiri tí ẹ ti balùmọ̀ ẹ̀lẹ́bì ti jù ọ̀nà àbáyọ fún ẹ̀ òní irhamun يرحمكم من في السماء bàbá aláṣẹ jẹ ọ jẹgbin jẹgbin jẹgbin òun gan wa ń gbin lẹ́yìn ìgbà tó jẹgbin. ẹ̀yin bàbá jẹ tó bá délé tọ́ílẹ̀tì gan yọ́ máa gbin náà ọjẹ́ ìpínlẹ̀ ibi gbọ́n gbin eh, ah, ah, ó ti sọnù ẹ̀rù ní sọ fẹ́ràn ànúgbà ìkáàrún náà lọ wákàtí wọ́n máa sàánú àwọn ẹ̀dà tí ń bẹ lórí kò sí ìyẹn nǹkan tí ẹnu èèyàn tànú ẹranko tàbí gbogbo igi kankan tànú ẹ ẹ má bo èèpo bí bòlòbò ṣe bo ń kò ọtọ bọ ẹlòmí ọbọ sí igi mọ́ngò báyìí yóò sì bo tányányá ó ti àásà nú ẹ pàápàá ọtọ́ ní tó ti ìwọlú igi rẹ lóòótọ́ òṣùwọ̀n ọ̀tànú ẹ ẹran rẹ owó ti fi pa owó ti lùjọ kan tó jẹ nǹkan kan ìwọ náà ló ti ní nǹkan ya. tó ní làákàyè tó fi ń lù ú. ìwọ́lọ̀ palẹ̀ mọ́ dáadáa ẹnìkan ní tó dáa sí ẹ̀mọ́ ẹlẹ́ran nínú ìṣẹ̀ríà ọ̀lẹ́tọ̀ àti gbẹ̀rẹ̀ ọ̀ òfin tọ́lọ́mọ ń sọ fún ọ yẹn torí pé táà fi lù yẹn òsì lára ẹ̀ kí ni nǹkan táà fi bá yàn wí làákàyè àmọ́ àmọ́ lọ́dọ̀ ní bíbá yìí ó àlùbámilẹ́ran tó ọlọ́run sànú wa Hmm. tó ẹ jáàpù lọ torí táàmù lọ eléyìí bí èèyàn ti wá wulẹ̀ kọ́ wá jẹ́ láàánú tó wá lọ mọ̀ pé àánú rẹ̀ ò lè wọ pàtẹ́ńtéèjì kankan nínú àánú ọ̀tọ́lọ́run Ànábì sọ pé lọ́lọ́hù arhamu bí ìbáàdì yìí ni ààrẹ yìí bí wáládì ha. Ànábì sọ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́ra bí ààrẹ ti wulẹ̀ kọ́lá àánú rẹ tó kọ̀wọ́ gángan náà pàtẹ́ńtẹ́jì àánú ọlọ́run lórí ẹ̀ lóbi kan pé wàhùwà àrọ̀hámù rọ̀hìn mo tún fún alánà yí pé wàhùwà àrọ̀hámù rọ̀hìn mi náà ẹ̀dà ọ̀rọ̀ ni fún àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n rẹ̀ pé màá kẹ́yìn ah, ilé ńlá lẹ́lù ẹ bá ń gun káàrùn gbà náà káàtọ̀ dára jù lẹ́lò àwọn bá yẹ pé ẹfẹ́ ya rẹ̀ ti dàgbà tí ìbá tó dé Egypt ẹ̀rẹ́ ìdùn fẹ́ màá kẹ́yìn ẹ̀jẹ̀ tó wù yín màá kẹ́yìn ẹ̀rí ló fi gbẹ́bí mo bá ti wá kẹyìn tó ẹni tó kẹyìn ju tèmi lọ náà ni. Ṣúrọ́ tọ̀rọ̀ àárọ̀ fún 156, ọba kẹ ọlọ́run bó ti gbà ayé tó gba gbogbo ayé tán pa ọlá àjábí. Ọlá àjábí ìlú tí mo fi ìgbà náà Ọlọ́run kọ́ bá wa náà. ورحمتي وسعت كل شيء ورحمتي وسعت كل شيء ورحمتي وسعت كل شيء ورحمتي وسعت كل شيء الآيات التي تشبه آياتنا بعجزها آية نبي لا رقوة لني لا نميني آية لا قطوة بباري آية تجون بباري أجل سورة يوسف بكنا آية 97 ọjọ́ ìparí àyà àkọ́kọ́ tàà kí lónìí àyà àkọ́kọ́ tàà kí lónìí kí pẹ́ ó ní tọ́jọ káàkiri yìí náà sọ́rọ̀ Yusuf 97 hmm, wọ́n sọ pé kọ́ọ̀lù àtúnrí inú sọ́rọ̀tọ̀lọ̀ kọ́sọ́sì tó tún jọ káàkiri yìí náà wọ́n ni kọ́sọ́sì àyà kẹjọ kọ́sọ́sì àyà kẹjọ pé Thank you. agbọ́lẹ̀ ń belé hùn ọyọ ẹlẹ́ẹ̀kejì tò ní kí lọ́kọ́kọ́ Ààrin Nọ́sílátò Yusuf Aya sọ́tù làárọ̀ one fifty one ó rí kó tún fi arahamu ẹlẹ́nkọ́lọ́hún kẹwàá pẹ̀lú bá ti ń kan náà torí pé àjọ pé wàá wà arahamu rọ ìlú náà kẹ́mi kẹ́mi náà ń bẹ́ẹ̀ wọ́lọ́ kẹ́mi o kẹ́mi o sọ́tù làárọ̀ wọn náà máa ń ṣe wọn kéwu kó máa kẹ́wọ́ náà bó ti ń kéwu sọ́tù làárọ̀ àyà one fifty one ọlọ́run ọba tó pé kọ́ọ́lá kílọ̀ ń jẹ́ sọ́tìlá ń lè àyà èdè tírí ó tún sọ bẹ́ẹ̀ pé Thank ẹnikẹ́ni náà ní Suratul Mu'minuna àyà 109 Suratul Mu'minuna 109 ìnáwó kana fariqun min ibadi yaquluna rabbana Rabbana yẹ kí 18 ibi dáti dúró ní ọkọ̀ pé wà fún